alhamdulillah adá ọ̀pẹ́ fún ọlọ́run ọba tí ọ̀pẹ́ tọ́ sí ọba tí ọ̀pẹ́ yẹ ọba táa bẹ̀ wípé kọjẹ́ kí rọmọdọ́nù ọba aláyé tó sì gbàdúrà wa ọ̀nà aláwá ń bẹ̀ ọlọ́run járí parí rẹ̀ ọ̀gbọ̀n gbogbo ń tá a bá rí ṣe ń bẹ́ẹ̀ ọlọ́run bá gbà ń jọsìn lọ́wọ́ wa o tí wá ṣe fòǹgẹ́ dáadáa innaka ala kulli shay'in qadir a'udhu billahi minash shaytanir rajim أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يعملون nínú àlùkọ̀tà tí nǹkan míì yóò bá tún ní ìmọ̀nà yóò so máa Kùránì onísúnà nípa Muhammad sallallahu èyí tó ń jẹ́ àlàyé Al-Qur'an ọlọ́wọ́ bá ò ti fi wá mọ̀nà wà mọ́jà sọnù ọlọ́wọ́ mọ́jà sọnù àwa ń sọ̀rọ̀ ṣùgbọ́n àparí àyà yẹn torí ọjọ́ tó lọmọ mọ́ wọ́n bá ti ń tètè ń dé àmọ́ tètè bẹ̀rẹ̀ ẹ̀rí kémi gan ọ̀bùrú lẹ̀ lọ́ọ̀bì kan mú sáwọ́ra dúró lẹ́sẹ̀yìn torí eléyẹ yóò jẹ́ àmọ́ tètè bẹ̀rẹ̀ oníjọ́ jẹ́ pé a lè tún ara rẹ̀ sì díẹ̀ àmọ́ àwọn nǹkan mí ṣe ọlọ́nkọ́ gbàǹjọ̀sùn lọ́wọ́ wa ìrìn làmú. ẹ máa bá mú díẹ̀ díẹ̀ bó ti sọ àwọn ya yẹn lánàá irú àlàyé tí mo ṣe lánàá lè ní ṣe lónìí ẹ̀dàmú ẹlọ́ọ̀mà ẹjọ́ dáyé lójú annama pé ayé bọ́yá eré ìfìgbà tẹ́ ń bẹ lọ́mọdé àbí èrè àgbàlagbà àdáta ń sọ̀rọ̀ nínú àpèjúwe eré mọdé bọ́ wá bọ́ọ̀lù wa mo sọ̀rọ̀ ikú lọ́wọ́ lórí àwọn ìbò tó lọ lọ wo péjì yẹn ẹnìkan ó dá akọ kí ló pé aha pé owó tibẹ̀ ju ti bọ́ọ̀lù lọ ṣùgbọ́n kò gbajúmọ̀ kódà ẹ̀wọ́n ní gọ́ọ̀fù tó bẹ̀rẹ̀ ìjọba ń dábàá yìí long beat long tennis tó nǹkan tó lọ́wọ́ tó kàn bá ìjọba ń fi ẹṣin gbà ní kìíní kan wà ìjọba ń fi ẹṣin gbà tó náà ní gọ́ọ̀fù táwọn olówó ńláńlá àwọn èèyàn ńláńlá báyìí máa ń gbá báyìí ẹṣin ní abí máa ń ṣe òun tiẹ̀ pẹ̀lú rẹ̀ náà ni ẹ̀ẹ́n bó bá tiẹ̀ wá bẹ́ẹ̀ bẹ̀yàn fìtínà àti bọ́ọ̀lù ti di òsá síbẹ̀ náà ibẹ̀ kọ́ bó bá ń bẹ́ẹ̀bẹ̀ owó èèyàn owó ti fi bọ́ọ̀lù kọjẹ́ tó gbá bọ́ọ̀lù wọ bí tíìmù gidi tí ò ní lówó ìyẹn kéèyàn tó rẹ́ nìkan tá ló mọ́kọ àwọn tí ń gbàgbọ́ ẹ̀sẹ̀ lọ́mọ gbogbo ẹ̀ gbogbo ayé òde kọ́dà basket bọ́ọ̀lù náà lówó tẹ́lẹ̀ bọ̀ àwọn tí ń gbà náà ò fi bẹ́ẹ̀ pọ̀ wọn láyé Ah, ọ̀gbẹ́ni kan bẹ tó jọmọ nìjíríà ìwọ̀n ti kọ rẹ̀ mọ́ àwọn tí wọ́n ń ja ìkúkù náà tí wọ́n fọ́ra wọn kúkù létí tí wọ́n yọra wọn lẹ́yìn ah, èbú ọ̀mà jà ọ̀ ẹ lótìsí wípé gbogbo ojú kìíní yẹn ni òyìnbó kó owó sí ẹ wá máa wò ó tí wọ́n bá fẹ́ sọ wípé àwọn tí wọ́n rí bọ́ tí wọ́n rí ẹ̀ṣẹ̀ gbà tí wọ́n rí ìjà tí wọ́n lówó lọ́wọ́ wà máa tọ́ akọ̀tà tí èbó yìí ó dúdú Muhammadu Ali ṣáájú rẹ̀ ṣe èbò olùfi gbogbo àwọn èèyàn gẹ́gẹ́ sẹ́ dúdúdúdú ni o dúdúdúdúdú ni wọ́n àwọn tí wọ́n jà ní náà bẹ́ẹ̀ lọ wò dúdú lọ ìbá àwọn táwọn mọ̀ nù dáadáa nígbà náà abẹ̀jẹ́ kò bí òjò lójú Muhammadu Ali ṣe ìbò máa jẹ́ Muhammadu ó fi ọ̀rọ̀ àkókò àtàjà Islam bọ́ọ̀ náà ìbò fàdí kódà àwọn olórin tí wọ́n kọ orin tí wọ́n di olówó ńlá ńlá ńlá ń tí di ńlá ńlá olóní amẹ́ríkà tó fẹ́ yìí dúdú ọ̀rọ̀ ní náà ní ibìkan ẹ̀rọ ìjà ìbò ẹ wọn náà dúdú ni ó fẹ́ sọ̀rọ̀ àwọn lọ sí ibi ìsọdúnlẹ̀ fún ó lè bá a look like èèyàn pupa ọ̀rọ̀ ìpá àgbà kó bá kú dànù náà bá tí ẹ̀rí ń kọrin gbogbo iṣẹ́ tẹ́ ṣe tẹ́ ẹ fi owó ìbò náà lẹ́sìn sọ́dọ̀ ìbò. bá tún wá owó tó bá tún pọ̀ dáadáa ẹ lẹ́fẹ̀ lé lé sí ẹ mọ̀ ìbò àwọn eré yìí àwọn eré burúkú àwọn eré burúkú àwọn wọ́n ń gbá bọ́ọ̀lù kan lọ́dún kan kìrì kan wá ní bóyá ọdún tí France tó gba World Cup náà àbíkẹ́ sáànà tí mọ̀ dáadáa ṣe bá wọn gbogbo àwọn tẹ́ ń gbá bọ́ọ̀lù France fún France yẹn ọmọ Áfíríkà gbogbo wọn pátá wọ́n dídì tí wọ́n dúdú wa èmi dúdú ju wa yìí lọ wọ́n kún ọ̀dà abẹ́ ẹ máa gbá ìtẹ́yìn ọgbà kù àwọn ọmọ ìdarí ayé bọ́ọ̀lù mélòó wọn gbá fún ta ni world power ta ni ẹ̀ eh, dáhùn amẹ́ríkà ni ọ̀yá ta lọ́mọ amẹ́ríkà tó ní ìdí níbi agbábọ́ọ̀lù ẹ̀ dáhùn mo tó bá di bíi tech kí fóònù la gbà síwájú amẹ́ríkà ni facebook tó ń lọ amẹ́ríkà whatsapp tó ti di yàwá lu amẹ́ríkà ní táwọn ṣe báyìí ṣe ń lò dátà ń lọ wọn làwọn ní ọ̀rẹ́ gíní kan.

tẹ̀ ní ibi ẹ kúrò Russia ọmọ Russia wọn ni world best player sí China ọmọ China wọn ni world best player ọmọ China wọn ni world best abẹ̀sẹ̀kù bí odò ẹ̀ ní ilé omi jẹ́ ní tiwa náà pín ibi o orí wa gbọ́dọ̀ pé bíbẹ̀ ẹ̀kọ́ wọn kàn ó kàn wá ayé bí ẹni tí ọ̀wà wọn sì ayé rẹ jẹ́ bá àmà jẹ́ ọ̀dà wọn àmà pẹ̀lú fóònù pẹ̀lú pé kò fi gbò gbèsè ayé rẹ̀ ṣe mọ̀ kẹ́kẹ́ yẹn bá ṣe àwọn nǹkan kan ààyè kan lẹ́yìn pé yọ́ máa pera rẹ̀ ní mùsùlùmí kò lé lójú òfin ẹ̀sìn sí ẹ̀rọ à ń lọ́wọ́ à ń dì à ń wọṣọkáṣọ gbogbo orúkọ wò lé sí nínú kíní rẹ̀ mọ́ lọ́dún mùsùlùmí owó ní sọ́dún mùsùlùmí gbogbo jíjẹ ni lọ́dọ̀ tí wọ́n ilé ayé yèrè ni bọ́ ọ bá fi gbogbo ayé rẹ ṣeré òní rántí ọlọ́run ìtumọ̀ rẹ̀ tó o bá rántí ọlọ́run tó o fi ṣẹ́rí kúrò lọ́dọ̀ rẹ̀ kúrò níbi ẹ̀sìn rẹ̀ ó mú fòtọ́wádàlì kìá tọ́lọ́wọ́ bá bí ti ń sọ fún wa ẹ lọ mà bẹ́ẹ̀ wọ́tà fa òró ń gbà yìí nà kó ẹbẹ́ ti fa àríra yàrá yín ká ń fi àwòláàdì èmi ọmọ báyìí mo báyìí mo mọ́tò báyìí ti fa àríra yàrá yín àti sàlàyé hàn. àgbẹ̀ ọmọ rí irúgbìn tó rú jáde nínú rẹ̀ mọ̀ bí ara ọmọdé ṣe balẹ̀ tí ọmọ rò òun láwọ̀ òun da tí ọmọ ṣe akọ nígbà ya ni ọba gbẹ yọ gbẹ lọ́wọ́ tó pààyàn tí ó gbẹ yẹ́lò lọ́tọ́ pààyàn.

ni wọ́n bá ní wọn ní ọ bẹ̀rẹ̀ ṣe bí ọmọdé nígbà bá wá yá ọ wà di ọmọdé ẹlẹ́ẹ̀kejì ìyẹn ló gbó yọ ọmọdé ẹ̀rọ ráńbẹ̀ wọ̀ wọ́n wà máa mú ọgùn kè wọ́n máa mú ọkùnà wọ́n fà ọ́ lọ́wọ́ bí wọ́n Allahu Akbar ọlọ́run dá àkọ́kọ́ torí wípé kò fi nǹkan kan lẹ̀ nínú tó lè kó bá wa lọ́dọ̀ rẹ̀ ó ti wọ́ ọ̀nà wa ìgbésẹ̀ ó ní wàá fi áàkìrọ́tì tó bá di ọ̀run méjì ni o àdáàbùn ṣàyídùn ìyà tó le kókó kó ń bẹ fún tani fún ẹni tí ayé òjọ́ra àyẹ̀tọ̀ náà. pé tó bí ṣe pẹ̀lú ayé ó bá ṣe kò wo bọ́ọ̀lù ó bá ṣe àwẹ̀ wo fíìmù ó wá ń ṣe rádaràda káàkiri gbogbo ọjọ́ mi lọ mọ́ lọ́wọ́ ikú fi dé ọlọ́ni náà ìyàtọ̀ ẹ̀tọ́rí nǹkan bẹ́ẹ̀ ni mọ́kìrọ̀ náà bẹ̀ àforíjì ń bẹ̀ torí wọn wáyé ayé ẹ̀kọ́ lọ wàrí tó wá nú ẹni wọ́n bá ti ráforíjì ó rí ẹ̀yọ̀ ta ni ó rí yẹn òun lẹ́ni tó ṣe é pé ilé ayé rẹ̀ ó ṣe máa ń wọ̀n bà wà yìí tí ṣe ẹ̀sùn náà ò ní ṣe ṣùgbọ́n ká máa ṣe eré kí eré yẹn kọ́ máa ń wà ń bà mo rò pa àjọ mi kí eré yẹn kó ṣe kí ni kọ́ máa ń wà ń bá kọ́ máa pa ẹ̀sìn lára. ilé ìbìrì lọ́jọ́ kan náà Muhammad sọ̀rọ̀ àwọn àdílé àwọn ará kan tí wọ́n tí wọ́n ń ṣeré nínú mọ́ṣáláṣí ní wá ń wò wọ́n mọ́mọ́ wá ṣàánà wá débẹ̀ tó fẹ́ wò ní wá gbé orílẹ̀ ànábìrẹ́jì wá ń wò ànábì ò ní mọ́mọ́ ṣeré wọn mọ́ṣáláṣí torí eré yẹn wọ́n ń kọ́ra wọn lẹ́mù làkáàdì àtibá àti tàǹkà àtibá àti ó wúlò fún jihadi tí kìí bá ti pé gbogbo nǹkan tí wọ́n fi so mọ́ bọ́ọ̀lù àti rádaràda nínú nǹkan tó lè jẹ́ kí èèyàn strong gidi ni ẹ̀rí pé èèyàn sáré kiri ẹ mọ̀ bẹ́ẹ̀ sì gbára yín ẹ mọ̀ ọlọ́run máa yín ó strong fún jihadu wa ṣùgbọ́n tó bá ti ṣe mùsùlùmí léṣe wọ́n kọ́ lẹ̀ fún ọ ìjọ tó fún lẹ́kì tó ṣubú tó papá bó ó ti ṣe mùsùlùmí léṣe bọ́ kányà lè gun ọ̀daràn o yọrọ oníwọ̀n dìfẹ́ndà sábàlẹ̀ àmọ̀lẹ́kọ̀ọ́ kọ́ lẹ̀ fún ọ mùsùlùmí lọ sábàlẹ̀ ọ̀rọ̀ ẹnu gẹ́yìn gbọ́dọ̀ fi bú mùsùlùmí ká tó wá ní ó ṣe léṣe lára àwọn aṣọ táwọn ẹlòmí ó wọn kájú àbò tansáyáyá kátó wa máa sọ àwọn obìnrin àtàwọn aláìlẹ́kọ̀ọ́ kátó máa sọ ti tẹ́tẹ́ àtàwọn àdánwò bẹ́ẹ̀ nínú àwọn eré oríṣiríṣi àtẹlé ìtẹ́ gbá lórí fóònù tí

wà nílé ayé tẹ̀sí wá ń wò yẹn màtá òní ìbádùn bẹ́ẹ̀ lóòótọ́ ìbádùn bẹ́ẹ̀ láyé wàláhì ìkẹyìn bá ní adùn ayé nìyẹn mọ̀ wá káàkiri kò ní ṣe tọ́lọ̀ sẹ́rí àwọn táwọn bẹ́ẹ̀ ń bì à ń dúró adùn ni ó àárí ìbádùn rí o náà ń ìbádùn rí

700 million Allahu akbar kabira seven hundred million gan èyàn agbọ́dọ̀ bí ra mọ́tò hundred million gan èyàn agbọ́dọ̀ bí ra mọ́tò láìkówó òlú wọ́n ti ní ìràgùn ọ̀bá máa ráwùn ní ìrà gbáà ó wá sí mọ́tò oní tẹ bá fẹ́ ṣe kínní bì tẹ bá fẹ́ ṣe kínní kan bì mọ́tò yẹn kóstà lásán kì í ṣe kóstà lásán kóstà ju kóstà lọ. ok yóò sọ mọ́tò kíkọ́ máa bọ̀ yóò sì máa bọ̀. Ah, àgbá kan ẹ dáàkùn nígbà àwọn kẹ̀kẹ́ dáadùn dáńtó ìmọ́tò àdìpẹ́ fọ́lọ́. tí ẹ̀yàn bá ní irú eléyìn èlèyàn lé tí ẹ̀rù kó láti àwọn ẹ̀ dáhùn níbo ni àwọn tí wọ́n ra ọ̀pọ̀lọpọ̀ ọrú àwọn ìmí ìlú níyàwó wọ́n lè lọ́mọ ọmọ mẹ́rin obìnrin ha fún wọn ìkan bí wọ́n máa ń dà olóòní wa mọ̀ṣáyàtò dúnìá ilé ayé tí àwọn ìmọ̀ta olùgbòrò adùn ìtànjẹ ní bẹ̀mẹ̀ adùn ń bẹ ń bẹ̀ ṣùgbọ́n adùn ìtànjẹ ní bọ́ ọba gba ní gba akọ̀ọ̀fẹ́ gba bó ti wọ̀ ìwọ náà lọ́pàá àlọ́ ọmọ akówó tọ́jú ara rẹ̀ wà má lè ṣàyà tó dùn níyà Ìyá ìyá dákun ẹ̀kọ́ kí lọ́lọ́run kọ wà níbi wípé ilé ayé yóò jẹ́ o àfi adùn ẹ̀sà adùn máa ń tàn jẹ kí ni sọmọ kí ló fẹ́ kí ni tó fẹ́ sọ yẹn fún wa gbogbo ìgbádùn tá bá fẹ́ wa kí sọ bó ṣe wulẹ̀ kí ìgbádùn náà ó tó wa lójú kó wù ṣe kí ayé ọ̀jẹ́ nǹkan yá báyìí á di ìrìn jù ní àwà bá àtúnyìn ha ọwọ́ abẹ́ jù gbọ́dọ̀ wù yá báyìí á di ìrìn bìdù ní àwà bá àtúnyìn ha. ترضى بدينك شيئا ليس يسواه láìsà ya síwáhú ọ̀yá bá ń wí papọ̀. Ya ba iya jini bi duniya wa ba fili ha. Ya ba iya jini bi duniya wa ba fili ha. ترضى بدينك شيئا ليس يسواه ترضى بدينك شيئا ليس يسواه ترضى بدينك شيئا ليس يسواه يا بابا مي فاكو يا أهل الدين في الدنيا وكافرها

صابرا فاهو والموت نحوك يهوي والموت نحوك يهوي صابرا فاهو والموت نحوك يهوي صابرا فاهو يا والموت نحوك يهوي يهوي نحوك

والموتون حولك يا حبيب ما كل ما يتمنى المرء يدركه يتمنى المرء ما كل ما يتمنى المرء يدركه ما كل ما يتمنى yàtà máa ń nájú mọ́rú kù tó bá ń rí ìhàtùhù fi máa tàmà náàhù tó bá ń rí ìhàtùhù fi máa tàmà náàhù ìhàtùhù fi máa tàmà náàhù rúbà rúbà ni rúbà rúbà rúbà ní ọgbà rúbà mọ́ Ah, ọ̀dá ya báyìí ya wọ́n ti bá yín kọ́ ya. Ya báyìí ya sí ìlú ya wà bá mi ra. Allahu akbar tàrùdọ́ bídí ní kàṣà ìhà eh. mọ́ lè jẹ́ ìjọ ọ̀kọ̀ọ̀ká orí mọ́ lè jẹ́ ìjọ ọ̀kọ̀ọ̀ká ẹsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta fún mi ìwà fún lẹ́gbọ́n àwẹ̀ ọya ma bá ń gbé lọ ẹ̀ẹ́ eh. فاقرا فاهو ما كل ما يتمنى المرء يدركه ما كل ما يتمنى المرء يدركه ربما امرئ حتفه فيما تمناه ربا امرئ حسبه يا بيع الدين بالدنيا وباطنها يا بيع يا بيع الدين بالدنيا ترضى بدينك شيئا ليس يسواه ترضى بدينك شيئا رأيت يسواه ويجع جوية بيع ديني بي دنيا وباطنها يا في هوى وفي إذن ولا والموت نحوك يا هوي فقيرا فاه والموت نحوك يا هوي لا يرحم كل ما يتمنى المرء يدركه المرء يدركه رب حقه فيما تمناه رب امرئ حقه فيما تمناه بصدق gba nǹkan àwẹ̀ rẹ ta ni ó bá ń wí ta ni ìrẹ́nì àkan wájú mi ẹfẹ́ jẹun wẹ̀gbẹ́ ìdí ìfẹ́ wẹ̀gbẹ́ ni kó o ti gba nǹkan àwẹ̀ àwọn píkìmìkì ń bẹ olómi kéèsì oní kúrò abẹ́ mọ́ kù tó kì dámú dámú tó tù sórí ògì yóò ṣe sìn ọyá ta ni ọdá wí ẹni tó bá ti ṣe mistake kankan

فيما تمناه واري بلاي تفسير ساتوني ساتوني ساتوني لا اله الا الله اه ابو عبد السلام tọ́yá bàbá lè máa mù ọ wá ń dojú pa má à láyà á sàlámì ọlẹ́ sàlámì ṣé kábùrọ̀ záàpì ẹ̀ẹ́gúnlé lónìí ó yà yá bá yá jí níbi dúníyá wà bá fi lè ha ó ní mo pe ìwọ tó gbé ẹ̀sìn rẹ ta. all time kí wàá lọ wá gbà ní èrè ó dé ẹ̀sìn ta tẹ̀sán tẹ̀sán bá tajà yọ wàá gbowó nítorí wàá gbà láyé wà bá ha àgbègbè bàjẹ́ ti ń bẹ nínú ayé ó àmúlẹ̀ ó yọ ní kọ́ọ̀bù nígbà tó yọ ní kọ́ọ̀bù ó wá bọ́ máa rò nígbà tí padà nígbà wọn ya yá tó bá tún daṣẹ́ wó ọlọ́run làwọn abẹ mọ́jà láyé ti di bẹ́ẹ̀ wàlá gan wáyé àà ó ní àṣẹ súnà ó ní tó bá mọ bróda yẹn alùsúnà ní nígbà kan nígbà kan di ẹ̀sìn ta ìgbà tí ọjà kò ti ní ìdúró àwọn mọ́tò tó aṣọ lẹ́ẹ̀kan o spider náà ni ó lò ó tọ́nà bá jẹ́ orí spider lọ bá ti tí níbẹ̀ náà lọ àbí fọ́ àti mọ́ tọ́nà àwọn ní rádaràdá yá báyìí á dí ní gbogbo ẹni ọ̀tá ẹ̀ ah ẹ̀ka ti sí àwọn èèyàn ẹnìkan onísúnà ni onísúnà lòun náà ó sì jọyọ̀ sẹ́lú èyàn ńlá ní o nínú ẹ̀sìn o kẹfà ti gọ́ àwọn tí wọ́n wá já àfáà fún wá òpin à pẹ́ni tí ń bá lọ yóò mọ̀ ní ìdíkà bá sọ̀rọ̀ wọ́n wá káwọn lọ rí káwọn lọ yọjú sí ní after seven ó dàgé bọ́ta fún sàlùwà ní after seven kí ló fẹ́ ṣe ó fẹ́ kírun ó fẹ́ kírun láfta inú àṣùbà láfta seven nínú àárọ̀ kò lọ́mọ́síláṣí. ẹlòmíì ní rògbọ̀n débi pé Usama làwọn èèyàn pè bùn ládì ó ní bùn ládì ẹ sì gbogbo pàdíkẹrẹ ní ó dàbí èèyàn ọpọlọ ó ti kó kó lórí pé ń wáyé ọmọ àwọn kan náà bẹ̀rẹ̀ kọ́ra àwọn lọ jáde wọ́n sì gbogbo ẹ̀ tẹ́ bá gbọ́rọ̀ lẹ́nu wọn ní sẹ́fẹ̀ lílẹ̀ wọn ló kù ọ̀fọ̀ náà ń pa náà ń tẹ̀ láwọn olóṣèlú tàbí wọ́n ta ẹ̀sùn pẹ́yányá ayé ni wọ́n fi gbà wọ́n fún wọn nípò post wọ́n fún wọn lẹ́kṣọ́ ní ó tán ìlú lówó ti mẹ́rin lẹ́kṣọ́ amọ̀tì àwọn káwọn ajá bá gbọ́ kọ́mọ́bìnrin ó tọ́ra wọ́n lè ní ó lè lọ́wọ́ lọ́wọ́ oṣù èmi náà ló lọ́wọ́ ṣùgbọ́n èlò ni tí ó wà á ti gbẹ̀sẹ̀ lọ́wọ́ lọ́dà ká ní wọ́n gba one point five lóṣù wọ́n àti gbá wọ́n dá wàmí lọ. yáa. bìdíníkà kó fi nǹkan kan pààrọ̀ ẹ̀sìn rẹ ṣé ẹlẹ́sẹ̀ ẹ̀sìn wà àwọn ojú òdédé rẹ̀ ojú òdédé tí èṣe dédé pẹ̀lẹ́sìn ó sì dùn mọ́ ẹ dákun kí lèèyàn fẹ́ rí láyé tí ò ní tán àfọwọ́bà filẹ̀ bọ́ ọba ní òní àwọn kan ní ọ̀nì àná lè lọ́la sẹ́yìn orí nǹkan tí ń ṣẹlẹ̀ nísìnyí àwọn tí wọ́n ń gbé tí wọ́n ń gbé tí wọ́n ń gbé àwọn ẹ̀mọ̀ lànà àwọn ẹni àná ní stéèkì wọn àwọn ẹni àná nàìjíríà yìí gbogbo màlàmí wà wà ní gbogbo màlàmú wà ní pètè ẹ̀já from one wàhálà to ta lọ sọ fún ọ pé àwọn àtòní náà ò kò ayé náà nù ilé ayé má lé ilé ayé má sùn ẹ̀wọ̀n ká níbi kówó ayé wàhálà tẹ́lómi ò tiẹ̀ wá súnmọ́ irú tàwọn ẹlẹ́mìí dẹ́pọ̀dẹ́pọ̀ yóò débẹ̀ ẹ̀sìn ti bàjẹ́ mọ́ lọ́wọ́ ẹ lọ wò wọn lọ́jà níbi pa àwọn wáyé ẹ lọ wò wọn káàkiri káàkiri níbi pa ẹ wá má sọ ti social mọ́ o tí ti di content creator yìí táwọn ẹlẹ́yà náà ti di tiktoker kí ni àwọn wá owó náà yìí. tíyàn lè rò lé ayé èèyàn pé èèyàn gbọ́ ní tí ẹlẹ́ sọ pé òun fẹ́ máa tàjí òun jẹ níwájú kámẹ́rà kéèsì kéèsì ó burú jù bá lọ o tíyàn lè rò pé irú rẹ̀ lè ṣẹlẹ̀ ń yáyé àwọn kan dẹ̀ fẹ́ ojú tó ń gbódù sí nu tó bá gbọ́dù bá gbódù sí bí máa ń ṣe ẹlẹ́yà gbódù sí bí fọmọ tàdíjọ. ẹ dákun kí ni wá tó sùn débẹ̀ ẹ dáhùn owó náà ní ayé náà ní wà sàrùdọ̀ bí ní ní kàṣà yìí à ń. níbi ọmọ ilé kí ó ń ọmọ ó wà mọ̀ pé lálájà ó ní alájà níyàwó ẹ̀ alájà ayé ta ó ní dé mọ́kà yìí láéláé gbogbo wa jẹ́ original alájà wọ́n padà gbàjá fún lọ́rùn ẹ̀ o mo rí ọmọ kan àti rẹ̀ kọ́ra ọtí wàláyọ̀ tó burú tí n bá yẹ lè kọjá mi sọ́kùn rẹ̀ ustaz ustaz kò ní ìlú àjẹwò ọlọ́tí ọtí níta yóò tó pé ustaz ó lè mọ́ àmọ́ wáyé náà tí wọ́n ní rò pé àbábá náà wọ́n wá ebi ń lo iṣẹ́ fáwọn kan ní àbíkò wọ́n ti mọ́ra wọn ní. náà yín mọ̀ pé àjọjọ gbàdúgbò àṣìṣe lára rẹ̀ gbọ́dọ̀ wà ní tó bí fìlè ọtí ni o ọtí ni ń ta ògàgán ní ń ta ọtí ṣé torí ara èyí náà èló ní òrì tàrùdà rèdè ní kàṣà rẹ̀ صوت نحوك يهوي فعبيرا فاهو títí dìgbà wo à ń tàfihàn láhàwí lọ́ọ́ gbàgbéradà ọ̀dàgbà kan tó ń ṣeré àgbàlagbà ọ̀ lọ́ ń tayò ọmọ tó yẹ mójútó ramadọ́nù dé òfìwò bọ́ọ̀lù èmi náà dé òfìwò fíìmù wá sí láìbí eré ló ń ṣe káàkiri àgbàlagbà tí ń ṣe láńgbá láńgbá yóò ló ṣe dà yóò ló ṣe dà njẹ́ ọ lọ bẹ́ẹ̀ ṣeré padà lágbàlagbà láì sọmọdé mọ́ hàtàmọ̀tà tàbí. abalị àtàáyà ó ọwa lọ gbé bàlágà Ọwa gbé fi ikú wékìnnú ó gbé ikú wá bí ẹni wípé ń sọ̀rọ̀ nípa àyàwánu mọ̀kẹ́rì wọ́n wá ilé mọ́tò náà ṣọ́wáka ikú ti ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹnu ní ń ọ̀dọ̀ rẹ ní ń bọ̀ tààrà ní ya ẹnu ń ya ẹnu bí kìnnìún ṣe máa ya ẹnu fáàgìrọ̀ fáàhù ó ti ya ẹnu rẹ̀ ọjẹ́ nàmá ń ya ọlọ́bù máa àlà gẹ́rọ̀ kí jáde bẹ gẹ́rọ̀ kí níbi táwọn yẹn ti ń dábọ̀ lọ́wọ́ kú síbẹ̀. àbí ọ̀ṣẹlẹ̀ wọ́n pẹ̀ nìkan ní ọ̀párajì orífìdì ló kù sí àbí kìí sọ ló kù sí. bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n ṣe eré tí wọ́n bá ń sọ pé èèyàn máa gbá bọ́ọ̀lù ó ní okọ̀ ní nàìjíríà ìyẹn lóko ọmọ nàìjíríà kan tí ìlú ọkọ̀ tó rà sí ìyẹ̀kí ni. agbábọ́ọ̀lù nàìjíríà tó ti fún nàìjíríà àwọn míín ṣẹ̀ṣẹ̀ ń lé

nítọ̀dọ̀ ọ̀ bá ṣiṣẹ́ á lọ jẹ́ nígbò míì ọlọ́ àdúpẹ́ o tẹ́ ẹ̀kọ́ ń sọ náà nù 94 àgógẹ̀ ó skọ́ọ̀fù nàìjíríà jẹ́ ẹ tọ́lọ dìgẹ́ ní ẹ̀ ẹ̀ wo bọ́ọ̀lù àwo ọlọ́ àdúpẹ́ o kó tó di pé ṣe Italy kọ́ lọ nigeria ní ọdún yẹn Italy ni Italy ni gbogbo ẹ̀ láwọ̀ pátápátá 1994 àwọn wá dànù ìgbà àwọn Stephen Keshi gbogbo wọn yẹn àwọn náà fúlà àwọn náà fúlà Stephen Keshi là àwọn tí a jọ ń gbà ń gbà náà lọ àwọn wà ìlà àjàfíì ní báṣọ àtàmàtà ẹwọ ẹjẹ́ ń sọ̀rọ̀ gẹ́gẹ́ mọ́ báyà fún mùdírò wa ọlọ́mbà kẹwọn ọlọ́mbà kẹwọn ọlọ́mbà kẹwọn ọlọ́mbà kẹwọn wọ́n lọ kan wá àwọn sọ wá sọ pé nínú nǹkan tí rí tó bá àwọn dùn òkìkẹ́ yẹn wà ní umra àbí hajj ó sì máa kó búùtù káàkiri ní ìlú ẹgbọ́n kó tún máa ṣe kẹ́ni kó tún máa kó búùtù káàkiri. níbi eré kéèyàn lọ hajj àbí kó kó ẹni yẹn àtúbọ̀tán rẹ̀ yẹn gbọ́dọ̀ wọ́n sọ mi ní ẹni tí wọ́n sọ yẹn níbi rẹ̀ padà já eré yíyan tó lọ mọ́kà ó tún máa kó bùtùkà ó ti wọ ẹlòmíì lẹ́jẹ̀ ah ó ti wọ ẹlòmíì o ẹ sọ nǹkan o kò lè gbà o. ìlú wa ta ló sọ fún wọn náà pé ó mọ̀ kí àánú ọlọ́run ló fi bẹ̀rẹ̀ sí ìgbà wọn tí ó dé sọ mọ̀ ìwà lè pa ọ́ sórí eré wàfílẹ̀ àṣọ̀rọ̀ ti lọ yìí níbi àwọn eré tó gbájúmọ́ lọ tí wà nínú lọ́hí náà يتمنى المرء يدركه أيوة lẹ́nu Ibrahim wí kíní ramanahu jẹ́rìí ọ̀rọ̀ ńlá nù wàlá ọ̀rọ̀ ńlá nù ẹ máa gbọ́ kí ni máa kó lò máa yẹ sàmánà ìmọ̀ràn olùdírékù kì í ṣe gbogbo tọ́mọ ènìyàn bá ń wà lọ́wọ́ rẹ̀ ó tẹ̀ sí ọgbọ́n tó yawmun laka wa yawmun alayka yawmun laka wa yawmun alayka ó wò lé sọ́kẹ́ ojú tó ọba ti wá ló dájú o lé awọn kan ọba o lé àwọn kan níbà ó ti ń jáyọ̀ وترك الدنيا فمن عاداتها تخفض العالي وتعلي من خافني تعقيد العالي ودعو لمن وينا في إيه. الدنيا لمن وتلك الأيام نداولها بين الناس وتلك الأيام بانصو ọlọ́run ní ọjọ́ ayé yìí a ń yí láàrin àwọn èèyàn ni o bó bá kọ̀ dí síbí lónìí yóò tún kọ̀ ìtí wọn jọ mi ìdáná yàwó lè sá ففي غد يتغلب lọ́jọ́ mi lọ́jọ́ mi ayé ò tẹ́ra rẹ̀ lẹ̀ fún ọ pé ọmọ ìlú nígbà báyìí tún ya ètò dìkì tẹ̀ ilé ayé ṣe rí ayé ò tẹ́ra rẹ̀ lẹ̀ fún ọgbà mi ìgbà mi yóò tó dìkì tẹ̀ ó wá dúró àwọn èèyàn bá ń gbọ́ kọ́ wọn lánàá wọ́n jọ ọmọ lẹ́yìn àwọn ọmọ lẹ́yìn wọn ni bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ wọ́n di ọmọ lẹ́yìn àwọn ọmọ lẹ́yìn wọn àwọn táwọn ẹlòmíì ní pé ń pè ní bàbá wọ́n padà dépò tí wọ́n ń gbà wọ́n sí kọmíṣánná bàbá ní ti ń pè wọ́n láàrín ọlọ́ọ̀ni ń pè tí ẹ̀bá jẹ́ ayé lè yọ́ máa lé máa kú lù máa yàtà máa nà ìmọ̀rù kò lè dèrè kù kí ṣe nǹkan tí ẹ̀bá wá. rọ́bà amúre ẹ́ حتفه بما تمناه ẹ̀jọ̀n tàà fáà sọ ni onírúbà mìírí in àìmọye nínú èèyàn hátìfòhó ikú rẹ̀ ìforí lápò ẹ̀ fí mátàmá náà wíbi tí ó gùn lọ́wà. in tí ń gùn tọ́sára jùmọ́ ìjọ tó bá ní lọ́gbà sàtífíkẹ̀ẹ́tì

rùbámùrìín mélòó mélòó náà bẹ̀ẹ̀ dé nìyà àtúkùhù nípò rẹ̀ kí máa tààmà ìyàwó rùbámùrìín àtúkùhù ọkùnrin tí a lọ gbé ń kẹ́yà tí a ti dẹ́jọ́ ẹjọ́ ẹ̀wọ̀n gbére fún máa tààmà náà ló gbére ló jẹ́ mélòó mélòó ọmọ nìyẹn nítorí òun fẹ́ràn ibẹ̀ lórí ibu rẹ̀ àdínkù ẹ̀ wà sẹ́yìn bá wọ ayé mẹ́yà jẹ̀sìn ọlọ́wọ́n bá lọ yóò fẹsẹ̀ kọ́ tọ́ba fẹsẹ̀ kọ́ tọ́lọ́wọ́n bá dé ó tún kọ́ padà ó soríire ẹlòmíì tó ń bá dé fẹsẹ̀ kọ́ yóò fẹsẹ̀ kọ́ jásọ̀dọ̀ ọlọ́run ó ayé ọ̀jẹ́ nǹkan kan adùn ìgbádùn ẹ̀sùn ni ibi wọn tẹ́lẹ̀ rí wọn gbogbo kòtá láwọn èèyàn láwọn dé ọdún mẹ́rin ọdún mẹ́jọ lọ́ba tán àwọn ẹlòmíràn náà tó dé ẹjá dọ́lọ̀ wọn bá wọn ẹjá kẹrí gbogbo nǹkan bá fẹ́ sọ̀rọ̀ lọ àti fẹ́ rẹ̀ bá a bá ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan dáadáa lọ́lọ́wọ́ tẹ̀lé rẹ̀ bá fáwọn náà. ọlọ́run la jóbi rẹ̀ nígbà tí ó rí èrè rọmọdán lóko ọlọ́run jẹ́mi àti yẹn wà nù yóò fọwọ́ aṣọ kan ya dáadáa yóò gbàdúrà wa yóò sànù wa náwó wa lè yọ dáadé ká wọn kọ́ ọdẹ wa lè. a bá kí nílé kù a ló ẹjá mo ti sọ ní ẹni tó bá padà wá jẹ́ òsèmi ẹ̀kọ́ tó wà lọ́nà tó o bá ti sùn lọ́nà àdúgbò ìṣẹ́ kó tó wà mo ti sọ ánsà rẹ̀ ni. ẹ jẹ́ wá ṣàlàyé kékeré ṣé ẹ rí àwọn kan nínú àwọn àfa àwọn sì pọ̀ wọ́n máa ń ṣe ìyàtọ̀ láàárín irun táǹkì yẹn tá a pè lásámú tààrọ̀ wíìlì.

lẹ́yìn wítìrì ah. wọ́n ní ara ah, ìyẹn lè jẹ́ nọ́fìlà àlùwàlà nítorí ẹgbọ́n mi yé so argument wà lórí yẹn ṣùgbọ́n ilé ìtọ́kàn balẹ̀ sí ni pé lẹ́yìn wítìrì kò sí nọ́fìlà mọ́ ṣùgbọ́n súnà ni gbogbo ìgbà téèyàn bá ṣe àlùwàlà ó lè yan nọ́fìlà méjì mo rò pálá yẹ lọ́sí tó kí yan nọ́fìlà kí wọ́n máa ṣe bá dà mí nítorí ẹgbọ́n mi yé kí wọ́n máa ṣe bá dà mí òun والعلم عند الله تعالوني تبيري تبيري نعم níbi yorùbá ndị pè ní tamóòkù ni wọ́n ń pè ní àwọn pápá àbí òun náà làwọn pápá òun náà ń pè ní asafakul ahmad tóun bá jáde ó máa ń jáde nígbà tóun bá fẹ́ wọ̀ ṣùgbọ́n tí òun bá ti wọ̀ tán òun máa ń ṣẹ́kù a fi ń pè ní sanmọ́kò torí yẹn máa gbé àṣẹ bọ́ọ̀rọ̀ ni yọ́sà pa yan báyìí tó báyìí lè wọ̀ máa yàn lọ́wọ́ lóko ilẹ̀ sùn ìyá lè má lè wá lẹ́m wọ́n padà fi fìtílà wa mú yàn nítorí kò ní mọ̀nà mọ̀ níjà fi ń pè ní tan ọmọ sí òkò nù ọ̀tàn ọmọ sóko òun ṣiṣẹ́ òkò lọ́wọ́ kó òun sì wá ń ta kò mọ̀ pé tàmó oko lòun wò sálàyé mi tí so eléyìí sọ̀rọ̀ sọ̀rọ̀ bá ti wọ̀ alẹ́ sí ọlọ́wà náà lọ́yà wọ́n tó bá jẹ́ sáà kùmọ̀ lọ náà láì lẹ́tọ̀ kí yẹn owó ẹni ẹlẹ́ni láì lẹ́tọ̀ torí yẹn lè jẹ́ owó ẹni ẹlẹ́ni tó bá bọ́ yẹn sóòtì ẹni ìyẹn lè jẹ́ owó ẹni ẹlẹ́ni tó wá lóun rẹ fẹ́ yàn lọ́sàn-án máa rù tẹ̀ gbowó ẹlẹ́ni náà nìyẹn gbà ṣùgbọ́n kí èèyàn jẹ́ lọ́nà tí ò tọ́ náà. àwọn escos. Thank you.

Ah, ẹbí bẹ̀rẹ̀ náà wọ́n ti wọ́n gùn mara wọn ju ilé tí wọ́n dìde àwọn náà ní sẹ́nìtì wọ́n ṣe sẹ́nìtì bíi kẹ́ni wọ́n ti gbogbo ẹ̀ wọ́n ṣe di ṣé ń bọ́jà tí wọ́n ṣe yẹn náà ni wọ́n ń pàdé ẹ̀ tó <laughs> kọ bá kílámù mú yẹn ọ̀dà o dẹ́n kí ẹ ṣe yẹn nìkan ọmọ tó bá kíláyà lọ́mọ mùsùlùmí gidi kọ́mọjọ yìí ẹ sì dì àǹtọ́lẹ́ lọ ẹ sì dì náà ẹ má bàa wọn débẹ̀ aburú bẹ̀ kò wín ní ọ̀pá fẹ́ ba ayé ìyá rẹ̀ yẹn jẹ́ àtọ́lá rẹ̀ àwọn tí wọ́n ń wá ayé lọ́nà kan náà ní ẹ máa ń dùn ó bìí ti stepping stone torí ibi tí wọ́n rò pa àwọn ń lọ wọ́n mọ̀ padà rí pàṣẹ màdán fi ń ṣe student union màdán fi ṣe kínní ẹ̀yà sọ̀rọ̀ àfọ̀ níta àbàjẹ́ láyé àjòǹta ni a ní ká tó kú ọ̀lẹ̀ ẹ̀yà àjọ àkọlọ̀ ṣé bẹ́ẹ̀ mi wà ní oṣù subhanallah okay ọ̀yà. kéèyàn kà á kọ́pọ̀ ó important tá a bá ní kí èèyàn kà kọ́ máa ronú sí ó ní the best ṣùgbọ́n tí ó ronú sí ọmọ túmọ̀ ẹ̀ tá a bá lọ limit pé kí èèyàn kà déédéé kọ́ ronú sí táwọn èèyàn mọ̀ túmọ̀ rẹ̀ èèyàn gbé yàn gbọ́ mi tọ́wọ́ abẹ́ máa ń lò yẹn yóò máa ń lò yẹn níbi táwọn èèyàn bá ti gbọ́ alukùránù kọ́lá ẹni tí ẹ rò kó gbá alukùránù ní ọ̀dọ́ yìí kàá kọ́ pọ̀ kó fi wá àánú ọlọ́run mo rò

àwọn tí wọ́n bá níbi irú wọn yóò mọ̀ kí wọ́n lẹ́yìn ìgbà ah, ní wọ́n jù wọn lọ tí ó mọ̀ rí nira níbi tí wọ́n ti kọ́lọ́ kí wọ́n bò ní akọ́lọ́ kí wọ́n bò ní kọ́lọ́ kí ṣùgbọ́n yìí táwọn náà dáa jùlọ abẹ́ tó wà ní lẹ́bù wọn ṣùgbọ́n yìí tó yẹ kí wọ́n mọ̀ kí wá ah, ọlọ́run èmi sábà kírun gbòòrò ṣùgbọ́n mo kírun Ah! mo kú o wàláhì mo kú ẹ̀rọ bá débi sẹ́yìn àti ẹ̀yẹ kọ́kọ́ gbé kí ó ẹ̀rọ náà ń bà ní tí ń bá gbọ́ irú rẹ̀ rí bóyá bí tásí yẹ ṣe gbọ́ ni ọjọ́ rẹ̀ mo tó ti gbọ́ ẹ̀mí àti gbọ́rù pé máa mọ̀ ah mo rò pé ẹ̀mí mi ò ní gbé eré o mo sì kú ṣùgbọ́n ẹlòmíì ò wọ́ọ̀sì tó bá yẹ tẹ́lẹ̀ ìwọ́ọ̀sì ẹjẹ́ ń páyín lẹ́rìn àwọn lárúbáwá wọ́n wá sí premier hotel ní ìbàdàn àwọn lárúbáwá mọ́sá ojú wọ́n wá bá àwọn bàbá wa kà sí nìkan náà bàbá wa náà lágbẹ́lẹ̀ nù rẹ̀ àwọn náà ti kú báyọ̀ náà bá kẹwọn wọ́n wá fẹ́ kí àbí ìṣà wò yí pé káwọn pọ́n kan náà yóò bá kírun ìgbà wọn sálámù tán bàbá nìkan náà aláàbà àwọn bá ń bẹ àwọn lẹ́kẹ̀ẹ́ sáwọn ti kírun tán ẹni bẹ́ẹ̀ wọn ká bá tí a ní ọjọ́ ogun ojú bàbá ọjọ́ kankan tí a gbẹ́dẹ̀ tí ẹni ọjọ́ kankan ló jẹ́ wí yẹ́wò fíta àtìkírò tẹ́ tí wọ́n ká tí a ọjọ́ rú yẹ́ rí يا باي عجيبي دنيا وما دنيا